وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba jẹ̀mọ́ adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba ọba àlékè ọlá ọba tí ó ga jùlọ fi asma'ihi wa fi sifatihi nínú káforúkọ ròyìn Kafiro èèyàn ọba yìí ga jùlọ bákan náà nínú káfíìròyìn kátúfìròyìn èèyàn ọba yìí náà ni ọba tí ó tóbi jùlọ ọba tó ṣe wípé òun náà ló lè kápá dídá tó dá wa bẹ́ẹ̀ ló sì dá wa bó ṣe wù ú ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kó mọ́ bá abdul khalkilahi kọ́ọ̀tì bá ní ẹni tó fi lọ́lá jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá lékè ọlá tó dá pátápátá wọ́n wá nabiyuna muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́rọ̀ ìgẹ́rọ̀ kó máa bá àwọn aráalé ànábì kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rin ìlànà tí ó ń ṣe ọlọ́mọba tí ó fi lẹ̀ títí di yawma la yanfa'u malu wala banun illa man ata Allaha biqalbi salim ọjọ́ tó ṣe wípé owó ò ní sàǹfààní fọmọ ẹ̀dẹ́yàn ọmọ tí ẹ̀dá bí ò ní sàǹfààní fún illa man atallaha biqalbi salim àfi àwọn tí wọ́n wá bá ọlọ́wọ́n bá pẹ̀lú inú mímọ́ yẹni bi tawhid pẹ̀lú ìṣe ọlọ́wọ́n bá lọ́kan ṣoṣo nínú ìjọsìn fún ya ikhwatal iman ẹ̀yin ọmọ ìyá mi àátẹ̀síwájú lẹ́ni nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tá a pè ní àsúnà àhàkámu wa àníwáhùhà wa alákọ̀tù àhàbíl qur'an ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe pé ó dá lórí ìtànpè ní súnà àwọn ìdájọ́ tó rọgbà yíká súnà bẹ́ẹ̀ ni àwọn ìpín tó ṣe pé súnà pín sí àti ìbáṣepọ̀ tó ń bẹ láàrin sunna àti alukur'an eléyìí ni tí a fẹ́ bára wa wò tá a ti ń wò láti bí iyomul isnain láti ìjọ monday tí ó kọjá pẹ̀lú gọlọ́run a ti wo ìpìlẹ̀ tí ọmọ ẹ̀dẹ́ yẹn bẹ́ẹ̀ la sì wo báwo ni àwọn ìpìlẹ̀ ń ṣe so mọ́ra wọn àti pé ibo ni ọlọ́run bá alékeọlá ló ṣe àfitiwọ́ sí bẹ́ẹ̀ làwo pàápàá ọlá tó ń bẹ fún oúnjẹ ńlá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam awele fún wa ní ìjọ Tuesday pẹ̀lú ọgọ́lọ́hùn ìgbésẹ̀ tá a lọ lẹ́nu ní alákọ̀tù sunna bil Qur'an ìbáṣepọ̀ wo ló ń bẹ láàrin sunna àti alqur'an eléyìí ó yanjú àwọn nǹkan kan fún wa nínú àwọn nǹkan tó ṣe wípé àwọn onírújú ẹ̀dá àwọn tó ṣe wípé intisharu sunna ìfọ́nká ìgbẹ́sìn yí àwọn èèyàn ṣe ló dàbí wípé ó ń jó wọn lára débi wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ti àwọn oríṣiríṣi jáde bẹ́ẹ̀ sì là ń sọ fún wípé ká ti lọ ká ti ètòjú bẹ́ẹ̀ jáde lọ irọ́ ni irú wọn máa ń pa ṣubúà ni wọ́n máa ń kó wa ìrújú náà máa ń tì sáwọn èèyàn láti lè bá a fi da nǹkan rú mọ́ wọn lọ́wọ́ wọ́n wá máa fi ebú ọlọ́kan òjọ̀kan sí bẹ́ẹ̀ ni kò lè dùn wá torí wípé ẹni tó jẹ́ ọ̀gá gbogbo àwọn bu wọ́n pe anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pe ní wèrè ọlọ́ọ̀bà àríkọ́ láti fọmọ pé ma anta bi ni'mati rabbika bi majnun so tó bá rí báyìí kí wọ́n bẹ́ẹ̀ bú látẹ̀ní dọ̀la wàláì làásìm ẹ̀sìn ọlọ́wọ́n bá òun náà ni tó dúró tó pé àmánà ni ẹ̀sìn ọlọ́wọ́n tọ́lọ́wọ́n bá àlíkẹ́lá tó gbélé wa lọ́wọ́ ìgbélé wa lọ́wọ́ ló ń tẹ̀ pa gbogbo wa láṣẹ pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà lẹ́nikẹ́ni tó bá ti gbàfà fún ọlọ́run ọlọ́run yóò ayọ̀ lẹ́dínà hàmánù mú pẹ̀lú nígbàgbọ́ òdodo odòkólù fi sílmì káfẹ́tẹ̀ni ẹ wọnú ẹ̀sìn islam yìí pátápátá wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé ìlànà èṣù innahu lakum aduwwun mubin èṣù yìí ọ̀tá tó fojú hàn pátápátá ló jẹ́ sí yín. fàìzàn tó bá rí báyìí nígbà tá a ti wo àwọn tàrífà tó ń bẹ fún súnà bẹ́ẹ̀ láti ṣàfihàn kíní sí ọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ó ṣe pàtàkì káwo ìbáṣepọ̀ tó ń bẹ láàrin súnà àti alukur'an ìbáṣepọ̀ tó ń bẹ láàrin súnà àti alukur'an nínú hadithu Irbad bin Sariya ọ̀kan náà wọn sábà ni radiyallahu anhu ó ní ó ọlọ́run sallallahu alayhi ó sọ báyìí wípé taraktu fikum amrayn lan tadillu ma in tamassaktu bihima kitabullah wa sunnatu rasul. sọ́ọ́bà sọ pé ń ṣe ọlọ́run bá àlíkẹ́ ọlá sọ gbólóhùn yìí pé mo fi nǹkan méjì ilẹ̀ fún yín o láyéláyé ẹ ní sọnù nígbà tí a bá ti di àwọn nǹkan méjèèjì yìí mú kí ni nǹkan tó ń ṣe ọlọ́run sọ ń ṣe ọlọ́run ní kitabullah òun náà ni tírà ọlọ́run وسنة الرسول أتي إلى النبي محمد صلى الله عليه وسلم لا تشكوا الله وبعليك الله يعيكوا لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أريكو شتوك بي الله وبعليك الله تقول في بصار النبي فنبو بيتوا بشوري لله يتالكيانا نعم pẹ̀lú ògbọ́nà àwo alákọ̀ tó ń bẹ láàrin ìyẹn ní ìbáṣepọ̀ àbí àsopọ̀ tó ń bẹ láàrin al-Qur'an àti sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin bàbá wa ìyá wa tẹ́ ń gbọ́ wa a fi àsìkò yìí ròyìn kẹ́ ẹ fi làákàyè àti inú tó mọ́ kẹ́ ẹ fi tẹ̀lé wa nítorí pé ẹ̀sìn ọlọ́run ọba àlékè ọlá kìí ṣe ẹ̀sìn àjogúnbá ntọ́lọ́wọ́n bá fi sàánú ẹ̀dá ni ntọ́lọ́wọ́n bá nìkan ló bá fi ẹ̀sìn rẹ̀ sàánú òun náà ló ràánú gbà tábà sọ wípé àà ẹ mọ̀ dá wọn lóhùn àwọn ilé ti parí ọ̀rọ̀ wa láì kò sí ọ̀rọ̀ kan tó parí àyàfi ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá nìkan ọ̀la ní ìbámu sí bó ṣe gbé nǹkan rẹ̀ kalẹ̀ fún wa tí èsì ìfẹ́ nu ẹnìkan kan nu wa ẹ̀sìn Islam yìí tẹ̀sìn lọ́rin. kìí sẹ́sìn ọ̀yọ́ bẹ́ẹ̀ ni èyí sẹ́sìn ògbómọ̀ṣọ́ kìí sẹ́sìn kwara kìí sẹ́sìn àtọ̀húnrìn wa ìtọ́lọ́wọ́n bá àlékè láṣẹ kí ni tó gbé fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn láti fi ṣàánú wọn ni àmánàtì ló pè inna àròdúnà àmánàtà ala samawati wal ardi wal jibal فأبينا أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان innahu kana zaluman jahula àmọ́nà ọlọ́run bá líkíọ́lá pé ẹ̀sìn rẹ̀ ọ̀gọ̀rọ̀ nínú àwọn sọ́ọ́bà Qatada ní Ibn Abbas ni wọ́n ní àmọ́nà tọ́lọ́run bá líkíọ́lá gbà lórí báyìí huwa dinul Islam òun náà ni ẹ̀sìn Islam tó bá rí báyìí a jẹ́ wípé ìntà fi máa yanjú ọ̀rọ̀ àmọ́nà yìí òun náà ni tọ́lọ́wọ́n bá líkíọ́lá tó sọ bẹ́ẹ̀ ni ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam ń tó sọ tó bá rí báyìí a ń láti wo àwọn kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin Qur'an pàtàkì màá wípé méjèèjì ọmọ ìyá ni wọ́n jẹ́ ó ń ṣe ọlọ́run bàlíkẹ́ láti ka lára rẹ̀ ó sọ fún wa wípé ala utitu bil Qur'an wa mislahu ma'ahu ṣẹlọ ní ẹ̀rí mo mú al wá ní tí wọ́n fún mi. bẹ́ẹ̀ ni mo mú nǹkan tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀. mo mú alukurani wá àti tó jẹ́ akẹgbẹ́ alukurani òun ni mo mú wá. bẹ́ẹ̀ ni lọ́lọ́run bá alikẹ́ ọlá sọ fún ọláìmí ní alukurani ọlọ́ni wà lẹ́dí huwa alladhi ba'atha fil ní rasulan minhum yatlu alayhim ayatihi wa yudhakkihim wa yu'allimuhumul kitaba wal hikma. ọlọ́run ni àwọn ọlọ́run bá la gbé dìde látara àwọn aláìmọ̀kan òjíṣẹ́ kan látara ara wọn yẹtulu aléyìn àyà tèyí láti máa ka tírà àwọn ọlọ́run ọba àmì àwọn ọlọ́run bá kọ́ máa ka fún wọn wọ́n ìfẹ́ kíyìn láti ṣàfọmọ́ wọn wọ́n yọ alimuhumul kitaaba wal hikma àti láti máa kọ́ wọn ní tírà ọlọ́run wal hikma kí ni hikma yẹn ọ̀gọ̀rọ̀ nínú àwọn sábà sọ pé hikma yẹn wọ́n wọ́n sódìnnà tó nàbí yìí. صلى الله عليه وسلم. ó سنة نبي محمد صلى الله عليه وسلم. wa باي. tó bá rí báyìí a jẹ́ wípé kò séyè méjì ni wípé ìbáṣepọ̀ ń bẹ láàrin alukur'an àti sunna lẹ́ẹ̀tọ́ ṣe wípé a mú àlàyé ẹ̀ wá fún wa in tó sokùn báṣepọ̀ yẹn ọlọ́run bá lè kí ọlá náà sàlàyé ẹ̀ fún wa ẹ ní súrọ́tù nahal aya forty four suratu nahal aya kini aya 44. four ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa ẹ láǹfààní àti máa kọ àwọn kìíní ẹ lọ gbé kùránì bó ṣe èyí tí wọ́n tún séde gẹ̀ẹ́sì ni èyí tó tún séde yorùbá ni èyí náà lọ wo àwọn kìíní ẹ mọ̀ bá ń bẹ̀ bọ́lọ́wọ́n bá àlékè ṣe sọ nǹkan rẹ̀ ọlọ́wọ́n bá àlékè ń sọ nínú súrà yìí àti aya tá a yìí ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun aya ìlú máa jẹ́ aslu usulu wa lálẹ́ à ń láti mọ àwọn létí aya yìí ọlọ́run bá nìkan lọ́sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wa anzalna ilayka dhikra ọlọ́ni àwa lásọ ìrántí kalẹ̀ azikr ismun min asma'il qur'an torí pé kúránì ní orúkọ púpọ̀ dáadáa wal furqan wa tenzil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run sọ fún ẹbí pé àwa la sọ tírà yìí kalẹ̀ fún ẹ pẹ̀lú kíni litubayyina linnas láti lè bá a máa ṣàlàyé fún àwọn èèyàn ma nuzzila ilayhim ń tá a sọ kalẹ̀ fún wọn ẹ dọ̀bátọ̀ àárín yẹn ẹ falà síbẹ̀ lábẹ́ a àlùkùránì kalẹ̀ tala sọ̀kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam kùránì tá a sọ̀kalẹ̀ fún yìí a wá fún anabi ní iṣẹ́ kan bá a ṣe ń fún àwọn òjíṣẹ́ náà tó ti gbájú anabi láwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe iṣẹ́ wọn fún anabi lórí alukur'an litubayyina linnas ma nuzzila ilayhim kó lè bá a máa ṣàlàyé fún àwọn èèyàn ìta àsọ̀kalẹ̀ fún wọn kí la sọ̀kalẹ̀ fún wọn alukur'an mi rò pé agbáyé débẹ̀ eléyìí ló máa jẹ́ aslu wa lálẹ́ yìí ọlọ́run bá àlekẹ́ ọlọ́fọ̀ kùránì kan torí ó ń bẹ nú àwọn èèyàn léèní wọ́n pè wọ́n ní àwọn kùránì yún àwọn oní tí wọ́n lá lẹ́yìn kùránì wọ́n ní kò sí nǹkan kan mí mọ́ ìròrí tí wọ́n ní pé gbogbo ọdún táwọn bí lò láyé pátápátá kò sọ̀rọ̀ kankan tó bá kàn ti ka kùránì tíjú rí bá ti sọ̀kalẹ̀ fún tó bá ti kà báyìí yóò dẹ̀ dákẹ́ wàmù ìtumọ̀ wípé kùránì lásán bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ́kì níyẹn lẹ́yìn wọ́n tún mọ̀ yàrá pé famadha ba'da al-haqq illa ad-dalal lẹ́yìn òdodo kí ló tún kù mọ́ so wọ́n mì pé kùránì yẹn ò ní òdodo ń tó lẹ́yìn ẹ̀ irọ́ ni wọ́n ní kò sí nǹkan míì lẹ́yìn kùránì wọn. eléyìí nínú àwọn ìròrí tó ṣe pé ọ̀tá ọmọ ẹ̀dẹ́ èèyàn tó fojú hàn ta ni shaitan la'natullah alayh nínú àwọn iṣẹ́ tó fi ń dààmú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn òun lélẹ̀ ìwà ọlọ́run sọ wípé wa anzalna ilayka dhikra àwọn ọlọ́run bá lasọ tíra kalẹ̀ fún ẹ tàbí ọlọ́run bá lékelá ń bá wí ànábì tẹ̀ pé kò ṣe mi bẹ́ẹ̀ ni etí èèyàn kan lágége kò etí kan nílọrin kìí ṣe anybody anabi ló sọ̀kalẹ̀ fún now ta ló máa kọ́ wa ní tíra yẹn ọlọ́run yanjú ẹ̀ fún wa náà lìtúbá yìí nà lè nà manusila ilayhim láti lè máa ṣàlàyé fáwọn èèyàn ń tá a sọ̀kalẹ̀ fún wa wàlà aláhùn yatafakkarun so that wọ́n á lè ronú nípa ń tá a sọ̀kalẹ̀ fún wọn yẹn the same thing ọlọ́run bá lè kí ọlá gbé iṣẹ́ yẹn tó tún fi kún tọ́ba nṣúrọ́tù yúmọ̀ ayẹlẹ́ kejì ọlọ́ba àlekẹ́lẹ́ ní wà lẹ́dí báàtà fi omi yìí na rọ̀súlẹ̀n mìnhùn yẹtùlù àlẹ́yìn àyàtìhì wàyùzẹ̀kìhìn wàyùhàlímù ọmọlùkìtà tẹ̀pá kọ́kọ́ lọ ní lítùbá yìí na linnas láti máa ṣàlàyé fún wọn ẹ̀wọ̀ ayẹlẹ́ kejì nṣúrọ́tù jùmọ̀ ọlọ́ni wà lẹ́dí báàtà fi omi yìí na rọ̀súlẹ̀n mìnhùn àwọn ọlọ́run bá la gbé òjíṣẹ́ dìde nínú àwọn aláìmọ̀kan látara àwọn olùjíṣẹ́ náà yẹtlu aléhìhìm àyàtìhì láti máa ka àmì ọlọ́run bá fún wọn wàyùzẹ̀kíhìm láti máa ṣàfọ̀mọ́ wọn wa yu'allimuhumul kitab láti máa ṣe kíni láti máa kọ́ wọn ní tírà ó di mélòó ó di méjì àkọ́kọ́ litubayyina láti máa ṣe kíni bàyánì ẹ̀ máa ṣàlàyé ẹ̀ yékéyéké fún wọn ẹ̀kejì wa yu'allimuhum kó máa ṣe ni kó máa ṣe tààlim kó máa dá wọn lẹ́kọ̀ọ́ nípa kíni nípa alukur'ani yẹn fàyídẹ́nì kò sí èméjì pé pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ bá lékè ọlá ń sọ yìí alákọ̀ tó ní agbára ó máa bẹ láàrin alukur'an wa sunna ìbáṣepọ̀ tó ní agbára yóò máa ṣe kí ni yóò máa bẹ láàrin kur'an àti sunna tí ò ṣe é já gbogbo ẹnikẹ́ni tó bá ti já ìbáṣepọ̀ yìí ó ti já kí ni ó ti já okùn ìgbàgbọ́ rẹ̀ èèyàn ò ní gbé ìbáṣepọ̀ kùránì àti súnà kó jù ú lẹ̀ kó sọ pé ó ti máa ṣe kí ni ó máa jẹ́ mùsùlùmí láà kò pọ́síbù ọlọ́run bá alikiola ṣe kí ni ó so kíní yẹn papọ̀ mọ́ra wọn ni tó bá rí bẹ́ẹ̀ à wo bíi mélòó kan nínú àwọn ìbáṣepọ̀ yìí tí ó dẹ̀ ṣe pàtàkì ká máa bá wa lọ bẹ́ẹ̀ làwọn ayàtà bá ń kà nínú alukur'an arọ àwọn ọmọ ìyá wa arọ àwọn bàbá wa àwọn náà láǹfààní àti lọ wo àwọn kìíní ìfúnra wọn náà nínú kur'an torí pé táwọn ọmọ dárúkọ jù inú alukur'an náà ni àwọn kan táwọn ṣe kíni táwọn ọmọ dárúkọ yìí àádẹ́dẹ́ nǹkan méjì àkọ́kọ́ lìtùbá yìí náà yóò máa ṣe kíni yóò máa ṣàlàyé wàyọ̀ alímùhùn ẹlẹ́ẹ̀kejì yóò máa ṣe kíni yóò máa kọ́ wọn méjèèjì yẹn ó ṣe pàtàkì àkọ́kọ́ àsúnà súnà tààríù ni mùkọ́rìrà wọ mùákìdá lima wọ́rọ̀dà fìlkùrán kẹrì àkọ́kọ́ nìyẹn àsúnà mùkọ́rìrà wọ mùákìdá lima wọ́rọ̀dà fìlkùrán kẹrì ìbáṣepọ̀ àkọ́kọ́ tá a mọ̀mọ́ súnà pẹ̀lú alkùrán òun wípé in tó súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam yóò máa túbọ̀ fi àwọn kìíní yẹn yóò máa fi rinlẹ̀ yóò sì máa kì lẹ́yìn yóò máa tẹ kíni yóò máa fi tó ń bẹ nú alukur'an súnà yóò máa fi rinlẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa ṣe kíni yóò máa kì lẹ́yìn eléyìí iṣẹ́ àkọ́kọ́ tí súnà tó ń ṣe nìyẹn ẹ má gbàgbé àyà wa wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim láti máa ṣe kí ni láti máa ṣàlàyé fáwọn èèyàn lórí ń tá a sọ̀kalẹ̀ fún wa. so iṣẹ́ àkọ́kọ́ tí súnà ń ṣe pẹ̀lú alukur'an òní wípé súnà ó máa fi tó ń bẹnu alukur'an yóò máa fi rinlẹ̀ òun ṣe ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam alladhi la yantiqu anil hawa ẹni tó ṣe pé kò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ nu wọ́n bèèrè lọ́wọ́ ìkànnù àwọn afa àwọn ní à ṣé súnà tó lálàáfíà hadith tó lálàáfíà tá a gbà pé hadith sahih ni ṣé ó lè takò alukur'an afa ní ọpọlọ kan ò ní bèrè irú eléyìí àfọpọlọ tó ti ṣàìsàn ṣó fẹ́ máa takúkú lọ́rùn tó sọ wípé wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha ẹni tó lọ sọ pé kò ní sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ àyàfi ń tá a fi ránṣẹ́ sí i ṣùgbọ́n ló ṣe fẹ́ takò. súnà ó máa fi tó ń bẹ ní alukur'an yóò máa ṣe kí ni yóò máa fi rinlẹ̀ àwọn ẹ̀rí ń bẹ fún eléyìí. àkọ́kọ́ arkanu al-iman orígun gbàgbọ́ wa gbogbo gbagbo pé melo ni mẹ́fà ni torí pé ọlọ́run bá ní fi eleyi ni le fún wọn nínú al-qur'an ọlọ́run bá ní kí láfi sọ láyé kan ba pé laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib ولكن البر من man بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ọlọ́run bá àlekè máa ó ka àwọn kìíní yìí ó kà fún wa nínú alukur'an láì máa yé ààyè lọ́lọ́run bá àlekè láṣẹ kíni ọlọ́run bá àlekè láṣẹ fèlè ìrìn lọ́lọ́run sọ fún ṣẹlọ́n amana rasul bima unzila ilay bima unzila ilay min rabbihi wal mu'minun. كل آمن بالله وملائكتي وكتبي ورسلي لا نفرق بين أحد من رسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير كنا وقت الله عليك يولان كامي باي الله عليك يولان كافوا وان كتجا أريكم بابا أريكم بابا الله عليك يولان تو كاي ọlọ́run bá alikiola fi rinlẹ̀ fún wa ní nínú alukur'an bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lòun náà ṣe fi ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló ṣe fi rinlẹ̀ àti arkanul imanu ni tó ṣe pé òun ni òṣùlù ẹ̀sìn wa ó ṣe ọlọ́run bá alikiola ó fi kìíní ìrìnlẹ̀ eléyìí ń bẹ nu hadith tí ọ̀kan nu àwọn sọ̀hábà gbòǹgbòlà wa Umar wa wa Umar bin Khattab radiyallahu anhu. Umar bin Khattab ó níbi táwọn jókòó sí ń jọ kan ó ní ẹnìkan kan dídí yọ wá báwọn ni àwọn ń bẹ pẹ̀lú ànábì ó lẹ́ni tó yọ wáyìí irun orí ẹ dúdú aṣọ ẹ funfun la yura alayhi asaru safar wa la ya'rifu kò sí àpẹẹrẹ arìnrìnàjò lára bẹ́ẹ̀ ni ẹnì kankan nu àmọ́ rí ó kà wá jókòó sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́ni bá bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lọ́wọ́ ànábì ó béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ń ṣe ọlọ́run àníkẹ́lá dáhùn ẹ̀ ó ní sọ dáktà ah, ó pàṣẹ eléyìí ó sọ òdodo umar sọ pé kí ní ẹṣẹ àwọn lè mà ẹni tó ń béèrè béèrè òun náà ló ń pàṣẹ student òun ló ṣe exam òun náà ló ṣe kí ni òun náà ló máàkì torí pé wọn àmẹ́ni tó wá. ìbéèrè lẹ́ẹ̀kejì tani oníbèrè ìbéèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ó ní fa akhbirni anil iman ṣàlàyé fún mi nípa ń tà ń pè ní ìgbàgbọ́ qala ló ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ló bá dà pé an tu'mina billah wa malaikatihi wa واليوم الآخر وتؤمن, وتؤمن بالقدر خيره وشاره òun ṣe ọlọ́run bá níkẹ́ ọlá ka àrkánù ìmánu mẹ́fẹ̀fà tó pé bọ́lọ́run bá níkẹ́ ọlá ṣe kánú alukur'an bẹ́ẹ̀ náà ni anabi muhammad sallallahu alayhi wa sallam ló ṣe sọ̀rọ̀ yìí nígbà tẹ́nìyẹn lọ́tọ́ tó lọ òun ṣe ọlọ́run bẹ̀rẹ̀ pé tẹ́ẹ̀mẹ́ tó wá yẹ tó wá bèrè bẹ́ẹ̀ gbọ́n ní ah, àwọn ọmọ o ń ṣe lọ ni fàínà ó Jibril àtàkùn yuallimukum dinakum Jibril ló wà ó wá kọ́ yín nípa kíni nípa ẹ̀sìn yín so in ti Kùránì sọ gẹ́lẹ́ òun náà ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam òun ló fi rin rẹ̀ ó fi rin lẹ̀ fún wa ní ìbámu sí in ti Kùránì ṣe kíni tó sọ ìbáṣepọ̀ àkọ́kọ́ tó ń bẹ láàrin Kùránì àti súnà oníkíni wípé kùránì súnà máa fi in tó ń bẹ nu kùránì yóò máa fi rinlẹ̀ fún wa bọ́lá ṣe sọ yẹn ànábì náà ó lẹ́yìn bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí náà ń bẹ nínú ètò ìjọsìn wa nú àwọn sáírò ìbàdá tiwa àwọn ìjọsìn ọlọ́kan òjọ̀kan gbogbo ẹ̀bọ́n náà bá ní ṣe kà fún wa bẹ́ẹ̀ náà ló ń ṣe ọlọ́run bàlíkẹ́ lọ́dún ṣe kíni ló ń ṣàlàyé wọn fún wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan nípa sọ̀láàtì ni irun tá ń kí ọlọ́run bàlíkẹ́ lọ́fẹ́rin lẹ̀ nínú alukur'an bẹ́ẹ̀ ni anabi muhammad sallallahu alayhi wa sallam onáà ṣe kíni ó fi rinlẹ̀ ọlọ́run iná sọ̀láàtì kanat ala al-mu'minin ọlọ́run sọ̀pá bọ́lá ṣe ń fi sọ̀láàtì rinlẹ̀ bẹ́ẹ̀ ló ń fi ájì rinlẹ̀ bẹ́ẹ̀ ló fi kí ni àwẹ̀ tá ń bẹ nú ẹ̀ ọlọ́run bá ní kí ọlá fẹ́rẹ̀ lẹ̀ yá ayọ̀ lẹ́sìn náà amanu kutiba alaykumu siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. bẹ́ẹ̀ lọ́run bá ní kí fi zakat ló fi rinlẹ̀ bọ́lá ní kí ṣe fi rinlẹ̀ yìí báyìí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam báyìí lòun náà ṣe fi rinlẹ̀ láì fi kún láì yọkú mbẹ torí pé kò lè fi kún ọlọ́run bá àlìkẹ́lá mẹ́ni tó gbéṣẹ́ fún ó dẹ̀ ti ṣàtúnṣe ẹ̀ dáadáa fúnra ọlọ́run bá àlìkẹ́lá kìlọ̀ fún pé walau taqawwala alayna ba'da al-aqawil tó bá lọ sọ ń tà sọ torípa ọlọ́run mọ̀ pé kò ní sọ bọ̀ kó máa jẹ́ kìlọ̀ fún àti àwọn àlè báyìí bọ́lá ṣe fi rinlẹ̀ nínú alukurani yìí báyìí náà ni oníṣẹ́ ọlọ́run ti fi rinlẹ̀ sallallahu alayhi wa sallam nínú hadithi umar sàábà gbòǹgbò bákanà òun ni khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn abubakar taluka umar umar ni oníṣẹ́ ọlọ́run bá àlékè ọlá ó sọ báyìí fáwọn wípé buniyal islam ala khams ó ní àmọ́ ìsìlámù pa sórí òpó mélòó márùn ṣahadati an la ilaha illallah wa anna muhammad rasulullah ó ṣe ọlọ́run balẹ̀kọ́lá ó bẹ̀rẹ̀ sí ní ka òpó yìí ó ka òpó márùn tó ṣe kíni tó pé bọ́lá balẹ̀kọ́lá ṣe sí kíni bó ṣe mú àwọn òpó yìí wá bó ṣe mú wọn wá ní alukur'an so àkọ́kọ́ ní n tá àbọ̀rọ̀ jẹ́ orúwa lójú òní wípé àsúnà súnà tààríhun yóò máa jẹ́ kíni muqarrar yóò dẹ̀ máa jẹ́ tí ó máa jẹ́ kíni tí ó máa jẹ́ mu'aqqid mukarrira wa mu'aqqid lima warada fil qur'an al-karim in tó ń bẹ nú al-qur'an tọ́lọ́ bá fi rinlẹ̀ sunna anabi náà ó ṣe kíni òun náà fi rinlẹ̀ ìbáṣepọ̀ àkọ́kọ́ mi rò pé yẹn dúró dáadáa ìbáṣepọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ láàrin sunna àwọn eléyìí díẹ̀díẹ̀ bó ṣe ń bọ̀ náà nìyẹn. pẹ̀lú àlàyé tó yé yékéyéké tí o fariwo tí ò dẹ̀ fàjà ìbáṣepọ̀ lẹ́ẹ̀kejì ó ní wípé as-sunnatu an-nabawiyya mọ̀tẹ́lá lima ujmila fil Qur'an ọkọ̀ yẹn ń bọ̀ wábẹ̀ díẹ̀díẹ̀ as gbogbo orú àwọn agbègbè tó dàrú mọ́ afọ lójú nìyẹn. àwọn kìíní ẹ̀ ju ọpọlọ ẹ̀ lọ ẹ mọ̀ pé ọpọlọ náà ní pẹ̀tẹ́sì tiẹ̀ àmọ́ tí ẹ bá ti gùn kọjá yìí ẹ̀ àwọn nǹkan oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀. asúnnàtún nàbàwí ànábì mufassila lima ujmila fil qur'an yóò máa jẹ́ tí yóò máa tú pinpin àwọn nǹkan tá a sọ ní kókó ní alukur'an yóò máa mú àwọn àlàyé yékéyéké lórí àwọn ọ̀rọ̀ tó ń bẹ ní alukur'an tó ṣe wípé àtàwọn kókó. ẹ má gbàgbé wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim ọlọ́ni asọ́tìrà kalẹ̀ fúnra nàbì kó lè bá a máa ṣàlàyé fáwọn èèyàn níta ṣe kí ni níta sọ̀kalẹ̀ fún ẹ máa rántí ayà yóò ṣe pàtàkì. ẹlẹ́ẹ̀kejì òní wípé súnà ó máa ṣe kí ni yóò máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn tó jẹ́ kókó ọ̀rọ̀ tó ń bẹ nínú alukur'an àwọn kókó ọ̀rọ̀ tó ń ṣe kí ni tó ń bẹ nínú alukur'an àlàyé gbogbo àwọn lè ṣe kí ni àlàyé ẹ̀rọ ọ̀run gan-an ọlọ́run bá àlekè lọ́sọ fún ọ́nà àlùkò ni pé wà á kí mu sọ́lá wà á tu zakat wà á tẹ ọ̀là àwọ̀rọ̀tò làálẹ́kùn tòhámùn ọlọ́run ni ẹ máa kí o ẹ máa yọ zaka bẹ́ẹ̀ lẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run làálẹ́kùn tòhámùn kẹ́ ẹ lè bá a jèrè ọlọ́run bá àlekè láṣẹ kí nìkan bẹ́ẹ̀ ọlọ́run bá àlekè láti asọ́láàt ó tì sí wa. inú alukuran lọ́lọ́run bá alikẹ́ láti ṣe kí ni ló ti pa wá láṣẹ kíkírun. bẹ́ẹ̀ ni àìmọye àyè nínú alukuran lọ́lọ́run bá alikẹ́ láti ṣe kí ni ló ti sọ̀rọ̀ pé àní ẹ kírun jama ó kú ká béèrè lọ́wọ́ ara wa. ibo làlàyé bá ṣe kírun ṣe ibo ló wà ìbò làlàyé bá ṣe kírun ìbò ló wà nínú alukur'an ẹjọ́ èmi ò mọ ibi tó wà yín lè ṣàlàyé fún mi ìbò láti rálàyé ibi tá a ti kírun fi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam ànábì ló ṣàlàyé bá ṣe kí bá ṣe kírun tó ti fi gbólóhùn ẹ̀rin lẹ̀ pé sọ́ọ̀lù kàmẹ́rọ̀ àìtùmú ní òsọ̀lì ànábì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ṣe kí tí mo ń kírun. gbogbo ẹ tó wá sọ pé kò sí ní tó ń jẹ́ súnà ẹ má da wọn lóhùn kò sí súnà báwo kò lè ké kí ló jẹ́ súnà ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ wò wúwa aláṣàfà òfurọ́ ti mìíràn náà ó ti ń etí bèbè níbo ó ti ń etí bèbè náà. oúnjẹ náà tàbí wí irú yẹn ló ní kàrá yàrá hàwlẹ̀ lìímà yòóṣekú anyẹ́rù tààfẹ́ ó dàbí ẹran tán mú jẹ létí bèbè ọgbà ọgbà tó rẹwà yóò ṣe kó àyàn dàfẹ́ ó súnmọ́ kẹrin náà ṣe kí ni kó padà kó sínú ọgbà yẹn torí pé ntẹ́nìyẹn fẹ́ wó ó fẹ́ wó ìpìlẹ̀ ibi tó fẹ́ ibi tó fẹ́ tapà sí ibi tí ò lè dé ni kò sí bẹ́yìn ó ṣe máa tapà sí àdìsó ń ṣe ọlọ́run kò sí bẹ́yìn ó tapà sí Sahih Bukhari tí ò ní tapà sí ànábì ó lè lóun mọ̀ ó lè mọ̀ mọ̀ àmọ́ ìtapà títọ́ ayé Bukhari ìtapà títa ni ànábì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn simple gan bọ́lọ̀bà ní kílá ìsọ fún wọn náà Kùránì ọlọ́ọ̀bà ní kílá sàlàyé irun ó sọ ń parun fún wa àmọ́ pọ̀ síbi tọ́lọ̀bà ní kílá ti ṣe kí ni tó ti sàlàyé irun fún wa kò síbi tọ́lọ̀bà ní kílá ti sàlàyé ẹ̀ ọlọ́run bá kọ́ ń parun ọlọ́run ni wà á kí mi sọ̀lá liduluki shams ìlà ghasaqi al-layl wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda. àsìkò oorun onílé yìí o ọlọ́run ní wà á kí mi dúró liduluki shams nígbà tí kí ni bá ṣẹlẹ̀ nígbà tó ń bá ti dìde liduluki shams nígbà tó rùn bá ti dìde tó ti gùnkè ìlà rọ́sákì láìl títí nígbà tó ṣe pé òun ó wọ̀ tí ilẹ̀ ó máa súbò wa quran alfajir eléyìí oníṣe pẹ̀lú kíni kíka alquran láàárọ̀ tó láàrin eléyìí ọlọ́tọ̀ bá pé ẹ kírun láàrin ìgbà tó rùn bá ti ṣe kíni tó bá ti dìde àti ìgbà tó rùn bá ṣe kíni tó ti wọ̀ tílẹ̀ ti súbò nǹkan méjì mẹ́ta ìlọ́lọ́wọ́ màlìkì láti kí ni wọ Quran fajr mẹ́ta ìlọ́lọ́wọ́ màlìkì láti àlàyé fún wa bẹ́ẹ̀ ni ta nínú òòjọ́ yawmu wal layl in tó ń bẹ ní òòjọ́ kan anahar ọ̀tán wal layl àti alẹ́ èwo la fẹ́ mú mẹ́ tó tó wà sí pé òkè tá tẹ̀fẹ́ kíkan nú àwọn ọ̀run yẹn so akànlẹ̀ bẹ̀ látìgbà tílẹ̀ bá ti ṣe kí ni tó ti mọ́ àwọn àmọ́ kíbọ̀ àwọn àmọ́ kíbọ̀ títí di ọ̀sán ti aago mélòó kan tí ẹ bá kàn títí tú ni akọ́tún gbé àwọn àrùn míì ni òòrí pórí yẹn ti ó ti mú poyó. àyàfi kó lọ tọ́ ìlànà anábìwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àdéhìí tó ní agbára tó nípa tó nípa jùlọ ń bẹnu sọ̀rọ̀ Bukhari tó o bá ti ka sọ̀rọ̀ Bukhari o ti rógo wájú Ọlọ́run wàláhìí làzim ọlọ́run mo fi búra yẹn. ó lè rí àlàyé irun àyàfi nínú àwọn tíra àdìsí yìí àdáhùn sì ni pé ìwọ ládìsí kan tó ṣe ó tiẹ̀ lè gbà because kìíní yẹn ju lẹ́bù brain yẹn lọ. sọlọ́mà ní kí wọ́n sọ fún wọn parun ibo la ti rí àlàyé irun bá a ṣe kírun láti inú sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam. kílẹ̀ ìjókòó ó dẹ́lẹ́ kejì ìyẹn ni wípé sunna ló ń ṣe kí ni ló ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àwọn àlàyé tọ́lọ́mù àríkọ́lá jùlẹ̀ ní kókó súnà ń ṣe kí ni súnà ń ṣàlàyé ẹ̀ àbí tún gbà kan sí ìgbà tọ́lọ́mù àríkọ́lá sọ fún wa nípa bá ṣe bá ṣe ti kí ni bá ṣe sínú nígbà tá a bá ń gbàwẹ̀ ọlọ́run ní fàkùlù wáṣírọ̀bù hàtà yàtàbáyánà lákòmù lxayitu làbíyàt mina lxayitu làswad mina lfajr ọlọ́run bàlíkì lọ́wọ́ sọ ayà ìkàlẹ̀ ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mu hata yatabayyana lakumul khaytul abyad títí dìgbà tó ṣe wípé ẹ fi rí ìyàtọ̀ láàrin òwú dúdú àti òwú funfun min alfajir nígbà tí alfajir bá yọ ọlọ́run ti sọ min alfajir kalẹ̀ bálọ̀bà lè kíláàsì sọ̀rọ̀ yìí kalẹ̀ kódà ọ̀rọ̀ yẹn tóbi ju ọ̀kan nú àwọn sàábà lọ ahadibun ahatim wọ́n ti sọ ọba tó gbọ́ kiri nígbà tó gbọ́ kínní wọ́n ní ká máa jẹ ká máa mu nínú àwẹ̀ títí tá a fi mọ̀ yàtọ̀ láàrin òwú dúdú àti òwú funfun tàbá ló bá lọ mú òwú dúdú àti òwú funfun ó bá kó sábẹ́ pílò rẹ̀ wọ́n ló bá ń jẹun lọ yóò àmọ́ wo òwú yìí yóò tún máa jẹun lọ tiẹ̀ yóò tún wò kò fẹ́ kò sí yàtọ̀ láàrin bí dúdú yìí ṣe dúdú bẹ́ẹ̀ náà ni funfun náà ṣe kí ni òun náà funfun wọn àyípadà kankan ó bá kó wùmí yéjì lọ kó bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam anabi ah, kí nígbà tí mo gbọ́ àyà yìí in tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ báyìí báyìí lè wọn ló ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam anabi wa rẹ́rìn-ín anabi ṣe kí ni anabi rẹ́rìn-ín músẹ́ wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzzila ilayhim asọ́tìrà kalẹ̀ fún ẹ kó lè má ṣe kí ni kó máa ṣàlàyé ẹ̀ ànábi tẹ kó gbẹ́wù yẹn wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n ní iná wìsá àdàkàlà àríd a ajẹ́ pé pílù ẹ tóbi nìyẹn o tí ó fi gba òwú dúdú òwú dúdú àtòwú funfun tọ́lọ̀ bá àríkẹ́ láńsọ̀ láyé ó ní òwú dúdú tọ́lọ̀ bá àríkẹ́ láńsọ̀ yìí sàwádù láì orí òní òkùnkùn alẹ́ àti tójú ọ̀sán àti ìmọ́lẹ̀ ọ̀sán. hatta yatabayyana lakum al tẹ́ẹ̀fì mọ̀ yàtọ̀ láàrin òwú funfun òwú funfun ní kíni ọ̀sán òwú dúdú ní kíni alẹ́ ta ló sàlàyé ẹ̀ fún wa anabi muhammad sallallahu alayhi wa sallam. oúnjẹ náà ni yóò máa ṣe kíni yóò máa sàlàyé ìfọ́sí wẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣe wípé mushimal ni wọ́n àwọn ọ̀rọ̀ tó ṣe pé wọ́n dí kókó ní àpàtó ó lè má tètè yé wa oúnjẹ náà lè kẹ́lá yóò sàlàyé ẹ̀ fún wa ó di mélòó báyẹn ó di mẹ́rin mélòó méjì ẹlẹ́ẹ̀kẹta sunna annabi muhammad sallallahu alayhi wa sallam tukhassis amul qur'an ahyanan ẹ̀rọ gbà pípé ń táwọn wò ní ìbáṣepọ̀ tó ń bẹ láàrin kùránì àti súnà àti pé súnà ń ṣe kí ni ó ń fi tó ń bẹ nínú alukurani tọ́nà balẹ̀kẹ́lá fi rinlẹ̀ súnà náà fi rinlẹ̀ fún wa. bẹ́ẹ̀ ni súnà ń ṣe kí ni ó ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó dín kókó tọ́nà balẹ̀kẹ́lá papọ̀ nínú alukurani ń ṣàlàyé fún wa. ẹlẹ́ẹ̀kẹta ó ní pé asúnnàtù nàbàwíyà tó khassis amúl quran àhàyàna súnà ó máa ṣe kí ni yóò máa fún ìdìpín ìpín tó fẹ̀ tó ń bẹ nínú alukurani. súnà ó máa ṣe ìtànpè ní takhsis àwọn tó fẹ̀ tó fẹ̀ gbòòrò tó ń bẹ nú alukur'ani tọ́lọ́mọba àlekọ́lá sọ̀kalẹ̀ fún wa nínú ìdájọ́ súnà wa ṣe kí ni yóò wá tú palẹ̀ láti dín ká lè mọ ibi tí ọ̀rọ̀ yẹn ṣe kí ni ibi tó ń bá lọ. eléyìí nínú àwọn nǹkan tó ṣe kí ni in tó yanjú tó dẹ̀ clear dáadáa ni àwọn àpèjúwe ń bẹ fẹ́lẹ̀ yìí inú àpèjúwe tó ń bẹ fẹ́lẹ̀ òun ni ọ̀rọ̀ nípa òkú mbete ọ̀rọ̀ nípa kí ni òkú mbete ìtàn pèlè òkú mbete òun ni ẹran tó kú fún rẹ̀ láì tí wọ́n ṣe kí ni pa ọlọ́ọ̀bà àlekíọ́lá sàlàyé àwọn kíní wọ̀nyí fún wa inú Suratul àwọn kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àyè mí nínú Al-Qur'an àwọn kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni hurrimat alaykum almaitat wadam walahmul khinzir walmunqanqat walmanqudat walmutaraddiya wannatiha ọlọ́ba kà wọ́n kíní wọ̀nyí. àálò méjì nínú ẹ̀ ọlọ́ni hurrimat alaykum almaitat wadam ọlọ́ni aṣeléwọ̀ fún yín àwọn ẹran òkú ń bété wàdámù àti ẹ̀jẹ̀. sẹ́pẹ́lẹ́ ìdájọ́ tó ṣe kí ni ìdájọ́ tó fẹjú ni tó ṣe gbòòrò ó kọ́ ọ̀gọ̀rọ̀ nǹkan sínú àmọ́gbà tó ń ṣe ọlọ́ọ̀bà alékiọlá sallallahu alayhi wa sallam nígbà tó dé gẹ́gẹ́ bí ìròyìn tọ́lọ́ọ̀bà alékiọlá fún wa yuzakkihim wa yu'allimuhumul kitab ọlọ́ni yóò máa sàpọ̀mọ́ wọn bẹ́ẹ̀ ni yóò máa kọ́ wọn ní tírà ọlọ́run lítùbá yínà lè náà kó lè bá a máa ṣàlàyé fáwọn èèyàn máa ló zèlà ilé íńtà sọ̀kalẹ̀ fún wọn. ó ṣe ọlọ́ba àdìkẹ́lá wa ó wá ṣàlàyé kìíní kó lè bá yé fẹ́nu tọ́lọ́ba àdìkẹ́lá pè lókùn bété yìí gbogbo àwọn ẹran tó ṣe pé wọ́n kú fúnra wọn anabi sallallahu alayhi wa sallam ó bá tó bó ṣe rí báyìí o nínú àwọn òkú bété yìí ayé àwọn kankan lẹ́nu ẹ̀ eléyìí a máa rí nínú hadith tó lálàáfíà ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó ń sọ báyìí wípé uhillat lana maytatani ó ní ẹ̀rí àwọn òkú mbete tí wọ́n ti ṣe léwọ̀ yẹn tọ́lọ́mọ bá ní kí wọ́n ṣe léwọ̀ yẹn ó ṣe méjì lẹ́tọ̀ọ́ nú ẹ̀ fún wa ó ṣe mélòó ó ṣe méjì lẹ́tọ̀ọ́ nú ẹ̀ fún wa authority agbára tọ́lọ̀ balẹ̀kẹ́lá gbé fánàbí sallallahu alayhi wa sallam olóńlò yẹn ọlọ́run ní hurrimat alaykum al-maytat apá àwọn òkú ń bete léèwọ̀ fún yín anabi sallallahu alayhi wa sallam ó ní uhillat lana maytatani ó ní ẹ̀rí nínú àwọn òkú ń bete tọ́lọ̀ balẹ̀kẹ́lá ṣe léèwọ̀ yẹn méjì jẹ́ tọ́ fún wa nínú ẹ̀ òun náà ní kí ni ẹja anú odò àti ìrẹ̀ àwọn méjì yìí bẹ́ẹ̀ bá ṣe pa wọ́n jáde nínú omi wọ́n ń bẹ láàyè ni o wọ́n kú ni o ẹ̀tọ́ ni wọ́n jẹ́ fún yín a lè pàdé eléyìí nínú alukur'an inú hadithi anabiwa muhammad sallallahu alayhi wa sallam inú ẹ̀ láti rí màtọ́lọ́ sọ pé ẹlẹ́dì láyé ntí kò ánì láwà ẹn tí ò ní sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha in tá a bá fẹ́ràn tẹ́sí náà ní oṣù kìíní òun náà ni ó sọ jáde lẹ́nu anabi ló ṣe kí ni òun ló hàn sọ́tọ̀ ó ṣe tẹ̀síṣù kí ni fún wa pé nínú ìtọ́lọ́ba alikọ́lá ṣe léwọ̀ tó fẹjú yìí nínú ẹ̀ àwọn kan lẹ́tọ̀ọ́ tí ọ̀rọ̀ yóò tọ́ sí ẹnu ẹnì kankan bẹ́ẹ̀ ni òótọ́ tí baba ńlá ẹnu ẹnì kankan àyàfi anabi nìkan sallallahu alayhi wa sallam ó ń ṣe náà wá sàlàyé eléyìí ẹ̀rí òkú ń bété ẹja tó máa pa nínú odò jáde ó ti kú pàtàkì àbí àyọ̀bẹ ti lọ́rùn ẹrú eléyìí ó lẹ́tọ̀ọ́ a lè jẹ. eléyìí ni tó ṣe ọlọ́run àríkẹ́lá tó ṣe kí ni tó fi ṣe tẹ̀síṣù àmú àyà alukur'an yẹn. bẹ́ẹ̀ ni nínú àpèjúwe ẹlẹ́ẹ̀kejì òun ni nínú kájogún ìjogún alwirasa kéèyàn jogún ọlọ́run àríkẹ́lá sàlẹ̀ fún wa nínú alukur'an tẹ́ bá lọ suratu nisa ayé ẹlẹ́kọ̀ọ́kànlá ọ̀rọ̀ ni yusikumullahu fi awladikum lizakari mislu hazil ọ̀sàyẹ̀yìn ọ̀rọ̀ ni àwọn ọlọ́run àti sọ àsọtẹ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín lizakari mislu hazil ọ̀sàyẹ̀yìn nígbà tẹ́ bá kún tẹ́ fún wọn lógún lizakari yóò máa jẹ́ tọkùnrin mislu hazil ọ̀sàyẹ̀yìn ọkùnrin ó máa ń gba ìlọ́po méjì ẹyọ kan tóbìnrin ìtọ́wọ́ bàríkẹ́lá sọ ní àlùkò àìlè ọlọ́pọ̀lọ́ ìtọ́wọ́ bàríkẹ́lá ló ń bẹ̀ yìí ọlọ́ni yóò ṣe kò mọ̀ lọ́wọ́ fi àwòlá àdìkùn àsọtẹ́lẹ̀ tá a sọ yìí nípa jíjogún lórí gbogbo àwọn ọmọ yìí ni so tẹ́ bá ti kú àmọ́ yín lẹ́tọ̀ọ́ àti ṣe kí ni àti jogún ẹ sì mọ̀ fún àwọn ọkùnrin ní ìdá méjì ìdá ẹyọ tàwọn obìnrin eléyìí tí alukur'an gbé wa lélẹ̀ àmọ́ ń ṣe ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá anabi muhammad sallallahu alayhi wa sallam láti gbé agbára tọ́lọ́ọ̀bà àlekẹ́ọ́lá fún láti gbọ́ litubayyina linnas ma nuzila ilayhim wa yu'allimuhum alkitab láti máa kọ́ tíra àti wọ́n ṣàlàyé tíra yìí náà fún wọn òun ṣe ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó wá jáde wá òun ṣe ọlọ́ọ̀ni àmọ́ kankan yọ lẹ́nu gbogbo àwọn ọmọ yìí ọmọ tó bá ti di kèfèrí kò lè jogún bàbá rẹ̀ bàbá tó bá jẹ́ kèfèrí kò lè ṣe kí ni kò lè jogún ọmọ ẹ̀ nínú ìdájọ́ ìjogún tọ́lọ̀ balùkẹ́ láfẹ̀ yìí anabi sallallahu alayhi wa sallam ó wá yọ lẹ́tẹ̀ẹ́tún ó yọ nú ẹ̀ fún wa bẹ́ẹ̀ ni tó sọ yẹ bó ti sọ báyìí bẹ́ẹ̀ ni kí ni bẹ́ẹ̀ ni agbára gùn látọ̀dọ̀ ọlọ́run bá sallallahu alayhi wa sallam inú clear ni la yatawarris ahalul milatayn ẹlẹ́sìn kìíní sí kejì ò lè ṣe kí ni wọn lè jogún ara wọn ẹlẹ́sìn kìíní sí kejì kò lè jogún ara wọn tí bàbá bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kèfèrí ọmọ ò lè jogún bàbá rẹ̀ kò lẹ́tọ̀ọ́ lógún yẹn mọ́ tọ́mọ bá jẹ́ mùsùlùmí tí bàbá ẹ̀ bá di kèfèrí bàbá ò lè ṣe kí ni kò lè jẹ́ nu ogún ẹ̀ mọ́ ta ló sàlàyé ilé fún wa anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá takò gbóló tó bá takò ọ̀rọ̀ yìí ẹran létí ayé àtọ́lọ́ sọ pé fàlìyà àzàrò lẹ́dínà yọkànlífún náà àná àmúríyì à ń tún sí ìbáhùn olùfitìnà àwọn yóò sí ìbáhùn àzàbùn alim ẹni tó bá ti takò gbóló yìí ìyá ọlọ́wọ́ bá alékeọlá ìyá ẹlẹ́ta ìlérò ló fi ṣe kí ni ló fi ṣeré kéèyàn wá dédédé lẹ́nìí kó ní à ẹ but tẹ́bá according to my own brain gbẹ́mi ṣe ro kìíní àkílòrò ta ló bẹ̀ ń ṣe kóró ó ti rorò kúrò gbẹ́mi ṣe ro ẹ but kò ṣe nǹkan kan náà ṣe mọ̀ pé àwọn méjèèjì you àlànà bíi sọ̀rọ̀ wàmẹ́yìn ṣáàkìkì rọ̀súùlù. من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونسله جهنم ó fẹ́ takun tánàbí sallallahu alaihi wasallam ó wà lọ́mọ yà pé ẹ eh, but ẹ lọ wọnú Kùránì náà ọlọ́run sọ pé yusikumullahu fi auladikum lizaka ọlọ́run ní gbogbo àwọn ọmọ lè jogún ànábì wa sọ wípé la yatawarris ahlul minnatayn ẹlẹ́sìn kìíní tí kejì ò lè ṣe kíni kò lè jogún ọmọ tó bá di kèfèrí ò lè bàbá rẹ̀ bàbá tó bá di kèfèrí ò ṣe kíni kò lè jogún ọmọ rẹ̀ ó wá ní ọ̀rọ̀ yẹn tako làákàyè tiẹ̀ ẹ máa wo àdáwò tó bá wọn kìí ṣe kíní yẹn òun ló kò ní kíní yẹn takora wọn ìtọ́ ń ṣe ni pé ó wò pé ó tako làákàyè tòun ìtọ́ fi ń ṣèdájọ́ nìyẹn o yóò ní. Ah, ẹ̀yin náà wò náà ẹ̀rí nìyẹn o ìyẹn fẹ́ mẹ́rin wa àfà tẹ́ríkìlì ẹ̀yin náà wò tó sọ ẹ̀wọ̀n tí ibùdó sọ mẹ́rin ẹ̀yin náà wò náà yóò wà ní ká ẹ̀yin náà wò la hawla wala quwwata illa billah àbẹ̀wò ti bá làákàyè ẹ̀yẹ àfi kí ẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀nba àlékè ọlá fún un ànábì sọ̀rọ̀ ní káwọn èèyàn náà máa wò ta ni kó máa wò bàbá àmọ́ mọ́tíláṣí yìí ni kó máa wò àbí bàbá tẹ̀síìrù ni kó máa wò kó máa wò ọ̀rọ̀ tánàbì sọ kó wá tún sọ eléyìí náà bí ìròrí àwọn onífilọ́sọ́fì ni tẹ̀ pé àwọn ẹ̀ máa ń jẹun yóò tán ìgbà tí kan sọ̀rọ̀ nu wọn ó ní tó bá wo rẹ dáadáa wàá rí i pé ìwọ náà kọ́ nìwọ torí pé nígbà tó wà tẹ́lẹ̀ kò sí ìwọ ó dẹ̀ lè mọ̀ bóyá wọ náà nìwọ tó ń jẹ́ wọ. wọ́n kọ́kọ́ dara wọn lórí rú náà a máa dorí àwọn èèyàn rú ó bá kọ́kọ́ lórí ẹ̀dà so the same thing ẹgbẹ́ rú ròrí báyìí ẹgbẹ́ sí rú ròrí àwọn àfáà tó ń lóru gbóná báyìí yóò wá kàdíjà yọ ìwọ náà tiẹ̀ ìwọ náà wò ó náà ìwọ náà wò ó ẹ pé aṣọ ni lójú tí yóò tán ìwọ náà sanabi lè ṣe ẹni tí ò rí mọ̀lẹ́bí ẹ̀tọ́ fẹ́ tó àlìhùmà nẹ́bì kò rí mọ̀lẹ́bí ẹ̀tọ́ mọ̀lẹ́bí ẹ̀ gbogbo àwọn àbúrò ẹ̀ sá fún un. àwọn ohun tíjú èèyàn kankan tó bá ti débi ẹ̀sìn ọlọ́run lẹ́hánà islam yáàlú wẹ̀lẹ̀ ayú làálẹ̀ islam borí gbogbo nǹkan kò sí nǹkan kan tó bá ṣe kí ni tó bá borí islam mọ́. kóró gbá ẹ̀ àti gbogbo àwọn tó bá nírú rí báyìí tó ń ṣe náà bá ní kí wọ́n ṣe kí ni ó tàlàyé kí ni fún wa ó dẹ̀ ti tẹ́ àwa lọ́rùn ó tẹ́ wa lọ́rùn laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarjullaha ó ti tẹ́ àwa lọ́rùn ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin bákan náà sunna àtúmọ̀ kan a máa mutlaq al súnà tún máa mú àwọn àlàyé kéréje nínú àwọn nǹkan tá a túlẹ̀ nínú alukur'an súnà wa ṣe kí ni yóò mú àlàyé kéréje wá kíkiri ìbá ṣe kí ni kó lè bá àyè wa dáadáa kó lè bá àyè wa dáadáa à ń láti farabalẹ̀ tẹ̀lé kíní yẹn gbogbo àwọn kíní wọ̀nyí náà ní tabọ̀rọ̀ tùjọ́ nítorí àwọn ìrújú burúkú tó ń wà tó táwọn kíní bá dúró táwọn oúnjẹ yìí bá dúró lára wa. oúnjẹ tó dúró láwọn àwà yìí bíi antivirus ni tọ́ba ti ń ti virus yẹn báyìí antivirus yẹn ó dẹ̀ mọ́ ṣe kí ni yóò mọ́ gbádànù ẹ wàá mọ́ káànú àwọn èèyàn tó kù. àwọn àlàyé tí alukurani túlẹ̀ fún wa súnú wa ṣe kí ni yóò gé kéré láti lè jẹ́ kó lè bá yé wa kó lè bá yé wa nínú tí ò nínú tí ò rújú àwọn ẹ̀rí ń bẹ fún eléyìí náà bákan náà tabawo nu alukur'an ọlọ́ba àríkẹ́ ọlọ́tún fún ọ́nù sóràtù náírà àyà thirty eight ọlọ́ni wasaariku wasaarikọ faqta'u aydiyahuma jaza'an bima kasaba naqala minallahi wallahu azizun hakim ọlọ́ni wasaariku wasaarikọ ẹ̀ẹ́rí olè ẹni tó jalè lọ́kùnrin ẹni tó jalè lóbìnrin ìdájọ́ wọn ni wípé faqta'u aydiyahuma ẹgí ọwọ́ wọn ẹ ṣe kí ni ẹgbẹ́ ẹlẹ́bẹ́ ni ah ìdájọ́ ilé o na nínú ìdájọ́ ilé àti èyí tí wọ́n ń ṣe káàkiri nílùú yín ọba tí mo yẹ yẹ mú táyà dà táyà ẹjú táyà sí lọ́rùn epo dà petrol wọ́n á dẹ̀ sún wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á dẹ̀ sún lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ̀ pé àwọn tó ní pírọ́lẹ́bù tí ọba wà kí ẹ fù tó bá yẹ ọ́n bẹ nínú àwọn ìwọ̀n ní wẹ́ẹ́lì wẹ́ẹ́lì well mo gbà pé Quran nínà but ẹ mọ̀ modern century láwa yìí ayé tó ti lajú kọjá ẹ mọ̀ tó fẹ́ sọ yẹn ó fẹ́ ní ayé ti lajú kọjá ọlọ́run tó láyé ṣe mọ̀ pé léyìí orí burúkú tó tó yẹn ò sí àní ṣẹ̀rí àyẹn ṣẹ̀rí àyẹn ṣe àlè lò àlè lò ẹ̀kan ní ẹ ẹ̀mọ́ ìkẹsẹ̀rí ṣòkòtò tí ò máa wọ́lẹ̀ yẹn ta ní kọ́ máa gé yẹn kánjú kó máa wọ́lẹ̀ táìmù ànábì yẹn ni ní táìmù ìlú wọn àwọn ìgbẹ́ gbogbo ẹ̀ wà ńlẹ̀lẹ̀ là ń fi ní ká máa. ó fẹ́ justify pé ká má lo ayé ọlọ́run ọba yẹn. ó fẹ́ sàlàyé ẹ̀ ṣéyí wà ní ah, tábà wò ó dáadáa ṣẹ̀rí kíní yẹn à lè lò ó subhanallah lẹ́yìn tó ṣe wípé ọlọ́run ọba àlékè ọlá ló dáa tọ́lọ́run ọba àlékè ọlá dáa pẹ̀ lásìkò tí ó kú omi ẹ̀ táwọn èèyàn mi ò mọ̀ ṣe kí ni tí wọ́n mọ̀ sẹ̀mí lọ yóò kú lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀tún àwọn aléèsù nímọ̀ pé èèyàn kan ti ẹ̀ kú yóò àmọ̀ challenge ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run tó fọ́nmọ́ àyà yìí pé ẹ gé ọwọ́ àwọn tó bá jalè eléyìí kó lè máa jẹ́ kí ni kó lè máa jẹ́ ìfìyàjẹni lórí àìdá tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe now ibo la máa gé ní ọwọ́ yẹn tó máa ní ọwọ́ ẹ̀dà gbogbo yóò náwó báyìí ni tó máa ní ọwọ́ dà sẹ̀pẹ́tẹ̀ yìí ni ẹ nàwọ́ níbo la fẹ́ gé ń bẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé kìíní yẹn bẹ́ẹ̀ ló tún jẹ́ yíwa pé kò í ṣe gbogbo nǹkan táwọn yorùbá ṣe náà lẹ́sìkàn dé lórí à ẹgbẹ́ lọ́wọ́ láà ó tún láwọn nǹkan tẹ́ ẹ wò ṣé èsì pé ebi àpajù ń pa ni lásìkò kankan náà àwọn khalifa ṣe umar kọ́ ni nígbà tí yàn mú nínú ìlú ó dẹ̀ ní òfin yẹn kí wọ́n ṣe kí ni kí wọ́n dá dúró kó lè máa wo ibi tí àánú tó ń bẹ nínú ṣẹ̀ríà ọlọ́run ọba sí so ń ṣe ọlọ́run àlìkè ọlá ló wá sàlàyé fún wa pé tó bá ní kí wọ́n gé ọwọ́ olè àkọ́kọ́ ọwọ́ ọ̀tún ẹlẹ́gẹ̀ẹ́ kì í sanwó sí ẹ̀ ẹ̀kejì ibi képeru ọwọ́ báyìí ọrùn ọwọ́ yẹn ó lẹ́ṣẹ̀ kí ni òní ọmọ àgé súnà ló sàlàyé lè fún wa sallallahu alayhi wa sallam sọ tó jẹ́ mú bàbá ń bá rí ẹ ẹlẹ́ẹ̀kẹ́ ìlú làkàtà yẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn nínú àwọn tó juná sí wọn lọ́pọlọ tí ò yé wọn ó ní wípé asúnnàtú nàbàwíyà tẹ̀sọ̀ràwù àkàmán wà tẹ̀sọ̀rìàt lẹ́mtàrúd fil kùránì kẹrìm àyànà súnà náà máa mú òfin wá tó ṣe pé alukùránì ò mú wá súnà máa ṣe kí ni ẹ̀rú ń bà wá àti sọ ni mo ti ẹ̀ jẹ́rìí àwa àwa ti ní antivirus lára súnà máa mú òfin wá tí ó dẹ̀ fi òfin yẹn rinlẹ̀ nínú òfin tí òun ṣe kí ni tí ò sí nú alukur'an tó bá jí wàá jẹ sàrí àbó ní jẹ sàrí dá mi lóhùn dáadáa àá jẹ àbí ìbọn lọ́wọ́ ni ó máa jẹ sàrí nínú kùránì jáde anabi sallallahu alayhi wa sallam ó ní tasaharu fa inna fi suhur baraka ó ní ẹ máa jẹ sàárì nínú sàárì jíjẹ yẹn albarka ń bẹ́ẹ̀ báyìí ó ní tasaharu walau bi jur'atil ma ó ní ẹ máa jẹ kúrò àbó ṣe pé ìgẹ́ omi kan lẹ́ẹ̀ mú báyìí gbogbo aláàjì láti kí ni ó yẹ máa dáná àwọn yẹn oníkíní máa iyán ẹjẹ sàárì iyán rẹ àbí àánú sallallahu alayhi wa sallam òun ló débẹ̀ tábà jẹ sàrí àwa yóò bá kán àti jẹun àárọ̀ ó wá kú kí ni oúnjẹ ọ̀sán àwẹ̀ tá ń gbà ọlọ́run sàánú wa ó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìdẹ̀kùn la fẹ́ fún yín àfẹ́ nira fún yín wà wá fa abalẹ̀ kí fùfú àbísẹ̀mú wà á kí ní sáàrì dáadáa fùfú tó kí yẹn ní sáàrì sáàrì tó jẹ yẹn kò sínú àlùkùránì kò ṣe kí ni kò sínú alukurani anabi sallallahu alayhi wa sallam òun ló ṣàlàyé ilé fún wa. tó túmọ̀ sí pé sunna anabi anabi sallallahu alayhi wa ọlọ́run fún ní kápá àti mú wá nínú òfin òfin tọ́lá ọba àlìkí ọlá bá ṣe. ẹ má gbàgbé pọ́lọ́ ní wala yantiku anil hawa in huwa illa wahyun ọlọ́run ní hakimu anabi ní mubaligu ọlọ́run ó máa ṣòfin ànábì ọmọ ṣe kí ni yóò máa gbé òfin ìyẹn kalẹ̀ fún wa tó bá sọ pé ilé yín tẹ̀ ń gbé ń sìn ní mò ń lọ lé wa mò ń ṣe kí ni mò ń ó yẹ pé tẹ́nàntì ni ẹ ń bẹ̀ ṣe bí wá ní mò ń lọ lé wa tó túmọ̀ sí pé ó lè jẹ́ pé yàrá kan náà lájọ gba o wá ní mò ń lọ lé ah níbo ni ilé yín ilé wa ni nọ́mbà tó túmọ̀ sí pé mo sọ pé ilé wa ni nọ́mbà mo ti di láńlọ́ọ̀dù ni ọpọlọ tó kéré ò ní gbọ́ yé kọ́rí kìíní kan àbáta jùlọ ìbò lẹ́yìn ilé wa ni kí alálọ́dún ó kàn gbọ́ ni ẹ́ẹ́ kò rí bẹ́ẹ̀ èdè símpù ọ̀rọ̀ èdè oníkìíní ń lélẹ́yìí tó ń ṣe ọlọ́ọ̀bà àlékí ọlá àìmọye nínú òfin tá ń lò nínú ẹ̀sìn ló ṣe kíni òun ló mọ́ tó ṣe pé alukurani ò ṣe kíni alukurani ò mú kíni wá bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam kò ṣiṣẹ́ ọgbọ́n tọ́lá ọba àlejò lásán ni ọlọ́ni wa ma atakum rasul fàkóso wa ma nahakum anhu fantau in tó bá ti mọ́ fún yín gbà in tó bá ti kọ́ fún yín jùlẹ̀ tó o bá gba ọ̀daràn ẹ̀sọ́ bá fà yín bẹ̀yẹ tí o bá ti gba ntánàbí mu wá tí Buhari kọ kalẹ̀ ó ti rógun wájú Ọlọ́run kò tún bọ̀rọ̀ kọ́ kínní yẹn kò bọ̀rọ̀ júlẹ̀ tó bá júlẹ̀ ó ti ṣe kínní ah ó dára oríṣiríṣi ni oríṣiríṣi ni kò wá nítorí pé ẹ kínní yìí karamba ni òun ló sì dìde yóò dìde sáré yóò jẹ o fàyẹ kínní torí pé àti rí inú alukurani àìrí inú alukurani yẹn kò rí báyìí bèrè pé subuhi zuri asiri magrib ṣubú ìrákà mélòó ń kí ẹ mọ́mọ́ zúrì ìrákà mélòó ẹ jẹ́ ká tó lóyún ṣubú àti zúrì bá mú jáde nú alukurani ibi tó sọ pé rákà ṣubú yìí méjì ni màá ju máìkì lẹ̀ bóyá ká lo wákàtí kan kẹ́ bá fi wá jáde nú alukurani. nínú alukurani bá wọn bí tọ́lọ́mọba àdìgbà ti sọ wípé zúrì rákà mẹ́rin ni kẹ́kí ta ló sàlàyé ẹ̀ fún wa anabi muhammad sallallahu alayhi lọ́wọ́ ní bukhari àwọn gbòǹgbòlà àdìsí gbòǹgbòlà ń bẹ nú ẹ̀ àwọn àdìsí tó nípa tó lágbára buhari tó fẹ́ gbógun ti yẹ àwọn àdìsí wọ̀nyí àlàyé gidi àwọn àlàyé tó pé tó pé ó ń bẹ nú bukhari yẹn ọba bèèrè lọ́wọ́ àti èmi àti Sheikh Abdul Juma mo tẹ̀lé wọn lọ́jọ́ yẹn abẹ́lọ́ abẹ́lọ́ mẹ́kọ́ṣẹ́ àwọn èèyàn kan àwọn àmì kùránì nìkan ní sáńgìlì tí ń ti wọn tẹ̀nígbà tí a máa bá ọ̀rọ̀ yẹn dé stéèjì kan ọ̀rọ̀ sọ láti lásán pé ẹjọ́ ẹ bá múbi tí rákà isaac kínílá kítánjọ́ àṣùbà nígbà tá kírun àṣùbà tó báyìí ẹ bá múbi tí rákà méjì wà jáde nínú alukùránì tó wà fẹ́ sọ̀rọ̀ báyìí ṣé kàbẹ́rẹ́ náà náà ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ ká dààmú ẹ wo bí tó wà jáde sẹ́nìgbà tí kan wọn bínú báyìí ó ní èṣù ni wá o èṣù sẹ́ni táàbù dìde ó ti dààmú ọpọlọ rẹ̀. ọlọ́run tó dá gbogbo wa tó dá ànábi ó ní wa ma atakumu rasul fakhudhu wa ma na'akum anhu fantahu. ìntànàbí bá mú wá fún yín ẹ gbà á wọ́n máa ń nahakùn máa ní ú fàǹtà ní tó bá kọ̀ fún yín ẹ jùlẹ̀ ànábì gangan fún rẹ̀ sallallahu alayhi wa sallam ó ní máa nà haitukum anihu fàjtẹ̀nìbúù ó ní gbogbo tí ń bá kọ̀ fún yín ẹ jùlẹ̀ ẹ má débẹ̀ wà má amartukum bihi fáàtù min ú tàtọ̀ ní tí ń bá pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ ah, wà lẹ́kùn sọ̀rọ̀ kò ń ṣe kéèsì tó easy àṣẹ tọ́lọ́run bá nìkan láṣẹ kí ni tó gbélé lọ́wọ́ òun ló ẹ kàn dúró mẹ́rin lásán ìpè múrákà tó ń bẹ nú mú jáde wá raka zuri ni raka asiri ni ti magribu ni ti ìṣáì tó fi rinlẹ̀ wípé ó ń ṣe ọlọ́run bá àlìkẹ́ ọlọ́run bá fún níkápá àti gbẹ́dájọ́ òfin tóun náà bá ṣe torí pé yóò ṣàlàyé kìíní yẹn fún wa nígbà tó náà bá lè kọ́lá kọ tán níbẹ̀ ó tún gbé lọ sí sánmà ó gbé lọ sí sánmà ó débi tẹ́yìn kankan òde rí ayínda Sidratul Muntaha lẹ́yìn yẹn kò sẹ́ni tó Jibril tó gbé lọ gan òun náà débi kó dúró pé àmì ah, lè kọjá bí báyìí ajura wa lọ tìjàkadì kọ́ ó dúró síbẹ̀ sọ ànábi wa ń sọ̀rọ̀ ìwọ wa ń. ó ní ìwọ náà wò ìwọ náà wò mugafal ìwọ náà emi mo wá èmi mo o dìfẹ́ndà fi làákàyè gbàǹtẹ ànábì sọdà nù ìtò ń ṣe nìyẹn làákàyè ló ń fi wọ́n pọ̀ jàǹtìrẹrẹ kò irú eléyìí òjò wa lójú wọ́n wà ní mísọ̀rọ̀ wọ́n wà ní ọ̀run wọ́n wà ní dáadáa náà wọn Adnan Ibrahim náà ń pè tọ́tí bá lọ ìsọkúsọ títí ẹ̀yẹ tún eléyìí wàá fi pé student yẹn lélẹ́yìí eléyìí tó wà láyége yẹn ń tún kọ́ṣẹ́ lọ́dọ̀ yẹn ni torí àwọn ọ̀rọ̀ burúkú oríṣiríṣi oríṣiríṣi tó bá rí pé bí tíjọba ìsìláàmù ti fẹsẹ̀ rinlẹ̀ ní à irú àwọn èèyàn báyẹn ó ní nǹkan máa ń ṣe fúnru wọn o àmọ́ islam àwa láàánú alùsùnà aṣekíni aláàánú àti ká máa ká máa bẹ ọlọ́run fún pé kọ́lọ́run dá a padà àmọ́ tí gbogbo apá bá dákẹ́ in tó fẹ́ wó yẹn òpó ẹ̀sìn wa ló fẹ́ wó sọ fún bàbá àmọ́ mu ẹ kí bàbá òpó ẹ̀sìn ló fẹ́ kódà àwọn tó ń jẹ́ àwọn súdẹ̀ ẹ̀rú bá àwọn náà pé à ẹ̀rú bá àwọn náà pé ẹ kí lè ń sọ yìí kódà ìmọ̀ inú ọ̀rọ̀ tá à ń gbọ́kọ́ ní bàbá zùkúlù nítorí wọn sọ pé à àdánwò lélẹ́yìí o àdánwò lélẹ́yìí o sọ́yìn Bukhari tó ń rọ́ọ̀lù yẹn alukurani ló ń rọ́ọ̀lù so nínú àwọn iṣẹ́ tí súnà anábì sallallahu alayhi wa sallam tó fẹ́ ṣe fún wa òun náà ní kíni súnà fi òfin rinlẹ̀ nínú tó ṣe pé àmọ́ bẹ nínú alukur'an lápèjúwe bákan náà góòdù àti aṣọ àríìrí góòdù àti aṣọ àríìrí kò sí nínú kankan nù alukur'an àmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹ̀rí kìíní alóńṣe ọlọ́njọ́ kan ó mú góòdù azab ó mú sọ́wọ́ tún ó wá mú aṣọ àríìrí ó mú sọ́wọ́ sí ó ní ẹ̀rí àwọn kìíní yìí o èèwọ̀ ló jẹ́ fún àwọn ọkùnrin àlùmọ̀ mi bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ló jẹ́ fún àwọn obìnrin mú jáde nínú alukoran bí tó wà kò sí talent tó anabi tá bá bí ẹ dá tako ìdájọ́ tó sì mí pé tó bá ti tako tí nǹkan kan ò dẹ̀ ru ẹ lójú à ó ṣe kèfèrí o a máa ma sàánú ẹ àbí pé bóyá wẹ́ẹ́l bóyá nǹkan sì dàrú máa lójú àfun ní àlọ́zúrú bèjàl àfun ní ẹkísì pé àìmọ̀kan rúwẹ́ ibìdàn ni àwọn tó nímọ̀ kékeré tí wọ́n àmọ́ fẹ́ gbòò tí wọ́n àmọ́ fẹ́ gbòò. eléyìí nínú àwọn nǹkan tó rọrùn àwọn nǹkan tá a bọ̀rọ̀ ṣe kí ni tá a bọ̀rọ̀ dìmú nípa tá à ń pè ní súnà tó bá ní súnà tá àwọn bàbá ń pè ní súnà wọn á ní súnà a fẹ́ ṣe súnà ọmọ ìyàwó súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ń tá a bá lọ́wọ́ wọn lélẹ́yìí ẹ̀kọ́ ẹ̀sìn gidi òní tí nǹkan kan ò ṣe kí ni tí ò takora wọn àyàfi ẹni tí ọkọ̀ ìbá ti ṣe kí ni tó bá ti ń sáàsì sọ súnà tún máa mú òfin wá fún wa tí ò ṣe kí ni tí ò sínú kùránì wọ́n ní báwo ni bí irun tó ń kí tó bá fẹ́ kí wọ́n pe Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah irun tó ń pè mú jáde nú alukùránì bó ni wọ́n ti ń pè rún nú alukùránì kò sí ànábì ló ṣe kí ni òun ló kọ́ wa ó lè sọ pé sọlú kàmárọ̀ àìtùmú ní ẹ kírun bí mo ṣe ṣe kíni bí mo ṣe kírun ọlọ́run dẹ̀ sọ pé wà máa takum rasul fàkóso in tó bá fún yín ẹgbàá wẹ má fi ṣeré. abẹ́lẹ́ ọba àlekèọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ kó túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ ní ojú ọ̀nà ẹ̀sìn yìí kó sàlékún àgbọ́yé ẹnìkọ̀ọ̀kan wa kó bá tún lù wá ṣe àwọn tó ń sọkúsọ báyìí náà kọ́lọ́run kó bá wa darí wọn padà sínú òdodo ọlọ́láhùlà wàlá quwwata illa billah subhanaka allahumma bihamdik ṣẹ́rọ aláìlẹ̀ ìlànà àtọ́kà àti ìrìnkú salamu alaykum wa rahmatullah. assalamu alaykum wa rahmatullah wa barakatuh. alhamdulillah salatu wassalam. ẹ dákun wa wá tí a bá jẹ́ ará àdúgbò wa ní opportunity àti béèrè ìbéèrè wàlá a ò kí ń ṣe àsọ̀rọ̀ mọ́ gbèsè náà afẹ́wà béèrè kejì kan àfáàdà ń papọ̀ lọ́wọ́ kan tí má ti gbé máìkì fún ọkùn sí béèrè mọ́ o ok wọ́n ní kọ́ sáré dáhùn lè ok ẹni tí ó bá jẹ sáré kò mọ́ gbáwẹ̀ ṣé kò láwẹ̀ àbí kò mọ́ gbáwẹ̀ kò láwẹ̀ kò jẹ sáré kò láwẹ̀. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah ba'ad lára in tí wọ́n ṣàlàyé fún wa wọ́n ní wípé láàdá ń bẹ púpọ̀ níbi sàárì jíjẹ anábìwá muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé ebi ò tí wàá pààyàn rárá wọ́n ní kí ó mu omi díẹ̀ kó bá lè jẹ àlùbáríkà tí ń bẹ níbi sàárì tí ó bá wá jẹ sàárì yẹn ṣó túmọ̀ sí pé tó bá gba àwẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà rárá àwẹ̀ lálàáfíà so ó kàn jẹ́ pé ebi á tètè pa òǹgbẹ á tètè gbẹ <laughs> nígbà tó bá ń di aago mẹ́ta wọn ò pé yes ìyá ìmọ̀jẹsàárì yẹn á lásìkò yẹn ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pé kó lọ mú mi àbí kó lọ jẹun so àwẹ̀ rẹ̀ lálàáfíà kò sí problem kó máa gba àwẹ̀ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àlà. ok now ìbéèrè mi ni wípé kí ni èsì tó yẹ pé a lè fún àwọn tó yẹ pé tó máa pé àdís ìkan pé wà dọ̀if àdís kan wà asan pé báwo ni àìsí ta lè fún wọn pé àdís báyìí wà dọ̀if wà. bismillah wa sallallahu alaihi wa sallam na eh, pe hadith kan wà dọ̀if hadisi kan wá sàáyì ọ̀rọ̀ ni tó tọ́rọ sọ ṣùgbọ́n kalimatul haq ìkọ́tù bí albatil tó tọ́rọ sọ ṣùgbọ́n níbi tán lọ tó tọ́rọ nítorí jẹ́ ọ̀tẹ́ bá mú àdìsí tí wọ́n pẹ́ àdìsí ẹ̀mọ́ ìdọ̀ ìfún ni gbogbo ẹ̀rọ ìdọ̀ ìfún yìí kò ní gbà ṣùgbọ́n tó jẹ́ bá ìdọ̀ ìfún àlùkárí náà wà àlùkárí tó níbi táwọn lọ sẹ́kẹ̀tì mi ń sìn ṣùgbọ́n ìmọ̀ sọ fún ọlẹ́ mọ́ fi ṣẹ̀rí pé dọ́ìfù wà sẹ́wọ̀ wà ẹni kankan máa ń jẹ mọ́tò wà táwọn bọ́ sí pé kòhánì kò sí dọ́ìfù kankan kòhánì padà bàbá máyà kan fún yín kòhánì pé àyà yìí nì tí bá máyà mi fún wọn tó jọrú ẹ àbí tó tọ́ ẹ pé nàzírù rú ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ dàrú tí pé ìmọ̀ fẹ́ dàrú tí bá mú wa fún ibi ìdàkejì ló ń ṣe ọwọ́ sí tẹ̀lifẹ́lú bẹ́ẹ̀ ni pé wọ́n mọ́ fẹ́ fi àwọn ọ̀rọ̀ yìí fi da nǹkan orí mẹ́rin tó pọ̀ òbá yé gan ni èsìbí ló sọ̀rọ̀ ìbìnà wọn mẹ́ẹ̀ dọ́ìfì rẹ̀ gẹ́gẹ́ nìyẹn tó ní kẹ́ni ẹ̀sì tàrífù lọ́ìfì kò mọ́ táì sọ̀rọ̀ yìí kò mọ́ ìdán àdìsíjẹ́ dọ̀ ìfù nígbà míì ni pé àdìsíjẹ́ dọ̀ ìfù kò túmọ̀ pé àwọn òfin kan wà nínú ẹ̀ tí kò ní ṣe pẹ̀lú wa dọ́ìfù ni o dọ́ìfù ni kò túmọ̀ pé òfin kan wà nú ẹ̀ tó bá a lè lò wọ́n gbọ́n ìlò wọn wo àríṣe ìsìnlẹ̀ rẹ̀ àrẹ́bí sàlàyé àti àrẹ́bí ló sọ ń wo ṣùgbọ́n èlò gẹ́gẹ́ àwọn irú àwọn nǹkan tó pé nǹkan bí àádà wa ni àdìsọ ìfọ àtẹ́gbó sọpọ́tì nǹkan báyìí àdèmọ́ lò gẹ́gẹ́ bí nǹkan àádà wa lásán ṣùgbọ́n àríṣe ìsìnlẹ̀ rẹ̀ àrẹ́bí ló sọ báyìí gbọ́dọ̀ èfò ni kwan nìkan ló sílẹ̀ fún bẹ́ẹ̀ ibi tó ń lọ nìyẹn wọn lọ sẹlẹ sẹlẹ nǹkan táwọn fàṣẹ tẹ̀lé islam ìdọ̀ ibà ti sọ yìí nìyẹn pé àwọn òkúrọ̀ náà ń bẹ àwọn èèyàn gidi ń bẹ ẹni tó yẹ pé ní kíbá tìlà ákìlì àwọn tẹ́fẹ́ làkà wọn lẹ wọn bẹ ṣe ní làkà tó lẹ ni ah kátólì gbà wọ ẹni báyìí báyìí báyìí wọlé agbọ́dọ̀ rí ẹni tó yẹ kí ni tó máa jẹ́ tó máa wàsákọ̀ ẹni yẹn pé àìní báyìí ah kó náà tó sọ bẹ́ẹ̀ ó wọlé tàbá máa tẹ̀mí islam dọ̀ ẹ́ fìlélẹ̀ sẹ́yìn lélẹ̀ ṣe ọ̀rọ̀ ẹni kò ń ṣe ìmọ̀ kan tó lẹ́kùn nǹkan mọ̀ ìmọ̀ yóò yóò gẹ́gẹ́ rọ̀ àtẹ́sẹ̀wà ẹ tí ọ̀rọ̀ ayé máa gbé dọ̀ ẹ́ fẹ́ eh, ẹ̀ dọ̀ ẹ́ fún àdáàdì sàdáàdì kò dàrú ẹ tí tó yí mùsọ́lá làdísì bá yé kí ní àwọn kan yóò dàrú ṣùgbọ́n ẹ̀kí náà pé wọ́n máa ń sọ kí nìkan pé wọ́n ní nísìlì akitọ gbúdọ̀ jáde àbọ̀ ìmọ̀jú àìbọ̀ ọmọ ó bùjú kékeré kémọ̀ nímọ̀ lọ nǹkan tó ń ṣe ẹnìyẹn ni dáa dọ́yìn fúnra wa dọ́yìn nǹkan tó ń dọ́yìn tó ń sọ ọ́nà òye òun gan o ṣùgbọ́n ẹ̀hẹ́ rẹ̀ wà àlìbárí kó fẹ́ sọ pé àlìbárí sàn nẹ́bí ló ń sọ yẹn torí nǹkan tẹ́ gbọ́n wọn fún wọn nìyẹn sọ wọn náà fẹ́ gbé káàkiri tó yẹ kó sọ̀rọ̀ ń bẹ̀ ìkan náà fà pé mọ̀ndá ilẹ̀ alábìgẹ́rì ilimi kánà mọ̀ yusuf akta mi mọ̀ yusuf ẹ má kókò síjọ́ ọlọ́run láì nímọ̀ nǹkan tó máa bàjẹ́ bí ó máa pọ̀ ju nǹkan tó máa ṣe kíni tó máa tún ṣe lọ nǹkan ṣẹlẹ̀ sí wọn nìyẹn tẹ ẹ kí wẹ̀yìn tẹ ẹ tó wá ń bá ọlọ́run lọ́jà àrẹ́bì nájà òbí wẹ̀yìn ẹ̀hẹ́n tẹ àwọn ni ọ̀nà wọn jìn kọ́lọ́mọ yẹn sọ̀rọ̀ tán ni tẹ wọ́n láàlà tẹ kò dàrú àwọn yóò dàrú ara. ọ̀rọ̀ sókí sí nǹkan tí àwọn sheikh wa sọ kí ẹ sọ wípé dọ̀ífù pé àdìsí dọ̀ífù wà á jẹ́ pé ká da gbogbo àdìsí nù ẹ sọ fún pé yes ó rọrùn fún kó da gbogbo ẹ̀ nù kó da ẹ̀rùn tó ń kínú kó da sàká tó ń yàn kó dànù pípé ìrun gbogbo ẹ̀ kó dànù so ẹ ti mọ̀ wípé làákàyè tó kù díẹ̀ káàtó ni àfiwé ni ilé ìmọ̀ sábà kínní ni pé kí ẹ sọ wípé àwọn ní arí owó kan náírà fẹ́ẹ̀kì ni fẹ́ẹ̀kì ni ṣé fẹ́ẹ̀kì náírà wà bí òsì torí pé fẹ́ẹ̀kì náírà ti wá wà yẹn ó dá mi ìnáwó kankan mọ́ láyé ẹ jẹ́ ká wá da gbogbo náírà tó wà ńlẹ̀ ká dànù ká wá sun ná ká náà wá pé à ah, nítorí pé fèkì ti wà àbí kéré lápèjú ká sọ pé ah, ṣé àwọn oògùn tó ń tàn kẹ́mi ṣe fèkì wà bí òsì ó wà bí òsì àwọn oògùn fèkì wà nítorí pé à ah, àwọn paracetamol fèkì wà ó da gbogbo oògùn pátápátá o ẹ dànù. sọ ẹ̀ ní wọ́n sọ pé nítorí pé dọ̀ ìfù wà wọ́n ní ah, hadithi dọ̀ ìbúdá ṣé tó àbí ìdọ̀ ìfọ̀ hadithi yẹn ẹ̀jẹ̀ ká dànù báwo ni wọ́n ṣe dé orí hadithi tó dọ̀ ìf kò mọ̀ pé iṣẹ́ àwọn èèyàn tó lágbára ní iṣẹ́ musolawul hadith tí àwọn Bukhari tí wọ́n fi ọdún ó takò lákẹ́ pé èèyàn hadithi six hundred thousand ah orí ẹ̀dá hadithi six hundred thousand ah báwo ló ṣe ṣe é fọmọdún mélòó ni ó wá bẹ̀rẹ̀ nítorí pé ó ti gbé kinní ẹ̀ sórí làákàyè làákàyè tí ṣàìtàn fẹ́ lò tó kóba lọ́jọ́ kinní àti sọ fún mi pé khalaqtahu min khalaqtani min nar wa khalaqtahu min tin ọlọ́ni kó foríbalẹ̀ fádámà ó ní inú báwo ṣe rí bẹ́ẹ̀ odó mi látara ná odó mi látara ẹrọ̀fọ̀ ẹrọ̀fọ̀ àti ilé ìwòlò yẹ kó lágbára jù ó bá ga pa làákàyè ni wọ́n fẹ́ mọ fi ṣe kí ni wọ́n fẹ́ mọ fi ṣe báwo làwọn iṣẹ́ kí ni ìṣe lọ síbẹ̀ hadithi dọ̀ífù ni hasanu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbẹ́yẹ̀jú káwọ bóyá lè rí àǹfààní ẹ̀sán ayé fún wa lọ́la wallahu alam. jazakumullahu ajma'in kọ́nà bá a san gbogbo àwọn aṣèwé kò wá ní ẹ̀sán olóore ẹ̀rí àwọn lárúbáwá máa ń sábà sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ wọn wọ́n máa ní al-insanu aduwwu ma jahila ọmọ ènìyàn ní ọ̀tá tí ó bá mà ní ó máa ṣe alìsánù àdúgbò jẹ́ ìlà in tí bá ti mọ̀ ní èyàn ma bá sọ̀tá ni irú ẹ̀ ni ó ń ṣe àwọn arú ẹ̀yà báyìí níbi tí nǹkan ti ẹ̀dì ọ̀run dé yìí ẹ̀rì ọmọ ọdún méje yóò ha òdìdì kùránì yóò mọ̀ sọ áyà yóò mọ̀ sọ súrà fún yín ọmọ tó há kùránì lọ́dún méje ìyàbọ́dún mẹ́wàá nìyí káwo yẹn tó wà náà kùránì káwé ọdún tánàbí fi gba kùránì kọ́mọ̀ kan wá gbé sórí láàrin ọdún mẹ́wàá yóò sì sọ àyà yóò sọ gbogbo tó wà ní pátá eléyìí ò jẹ́ kàyéfì fún wa káwọn ẹnìkan há àdís. àìní rònú jinlẹ̀ dáadáa ló ń ṣe àkóbá fún àwọn àfa bẹ́ẹ̀ wọ́n pọ̀ ọlọ́run ò fẹ́ yíra wọn gan bóyá àwọn sàwọ́díyà ni wọ́n ń bá jà ní àyíká tẹ̀tún bẹ́ẹ̀ tó náà sọ pé àwọn sàwọ́dí ń sanwó fún wọn ni. Saudi ló ń sanwó fún wọn kọ́ńtàtì náà gbé fún wọn pé masari tó jẹ́ lu àfà wọ́n gbà gbé nǹkan báyìí ṣe kíní kan masari tó jẹ́ lu àfà nígbà tó ti gbà wọn láyè pátipátí wọ́n pè ní masari nígbà táwọn Saudi ò ti gbà wọn láyè jákèjáká wọ́n sọ Saudi di ọ̀tá ilé jẹ́ ọ̀nà tẹ́fí ń gbà tako ìkẹ́ ọlọ́run ọba àlá kọ́lọ́mọ́sá dábòbò wá kọ́lọ́n tún wá ṣe kọ́lọ́mọ́ wa dúró lórí súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam salamu alaikum wa rahmatullah سبحانك الله قشر لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم السلام